الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله وخيرة خلقه أجمعين صلى الله وسلم عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله عز وجل ولله الأسماء الحسنى فادعوه بها أيها المسلمون اعلموا أن ربكم عز وجل متصف بصفات الجمال وبنعوت الكمال فالله جميل في ذاته كامل في صفاته واعلموا أن من صفات ربنا عز وجل صفة المحبة فالله يحب الإيمان ويحب أهل الإيمان وخالقنا عز وجل يحب الإحسان ويحب المحسنين يحب أعمالا وأفعالا ويحب أزمنة وأوقاتا فمن أتى بمحبوبات الله تعالى فاز بنيل محبته سبحانه فمن أحبه الله نال مراده وإنما على المسلم أن يبحث عن محبوبات الله تعالى فيفعل ذلك لينال رضا الله ويفوز بمحبته فمما أحبه الله يا عباد الله فمما أحبه الله من الأوقات والأزمنة شهر ذي الحجة الذي على وشك الدخول ولقد روى البخاري رحمه الله عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله منه في هذه الأيام العشر ولما جاء عن النبي صلى الله عليه وسلم أنه قال أفضل أيام الدنيا أفضل أيام الدنيا أيام العشر رواه ابن حبان وغيره وهو صحيح فهي أفضل أيام الدنيا على الإطلاق قال عز وجل والفجر وليال عشر ثبت عن ابن عباس رضي الله عنهما وغيره أنهم قالوا إن هذه الليالي إنها عشر ذي الحجة أيها المسلم إن الحمل الصالح في تلك الأيام هي الأحب إلى الله عز وجل فبادر بالطاعات فبادر بالطاعات والقربات بالجملة ومن أنواع الطاعات والقربات التي ينبغي أن يستكثر منها الصوم الصوم لما روى أبو داود وغيره بإسناد صحيح عن بعض أزواج رسول الله صلى الله عليه وسلم قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم تسعة ذي الحجة ويوم عاشوراء وثلاثة أيام من كل شهر رواه أبو داود وإسناده صحيح ثم أيها المسلم أيها المسلم الذي يريد أن يضحي اتبع سنة رسول الله صلى الله عليه وسلم في أضحيتك ولا تأخذن من شعرك وظفرك إذا أحل شهر ذي الحجة فعن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره حتى يضحي والحمد لله أولا وآخرا الحمد لله رب العالمين وصلى الله وسلم على عبده ورسوله محمد وعلى آله وصحبه أجمعين وبعد أتيقف الله وبعوى أتي الصلاة أتي السلام فأتواجه نبي ومحمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ bí bá ti ń bá nẹ́bì kó máa bá gbogbo àwọn ará ilé wọn bákan náà kó máa bá gbogbo àwọn sàhábà àwọn náà ta tẹ̀lé wọn lẹ́yìn náà kọ́lọ́wọ́n ọba kó fáwa náà nípìn nínú kẹ́ àti àánú ọlọ́run ọba náà ẹ̀yin mọ́mìnì lọ́kùnrin lóbìnrin ẹ̀rọ kí ọlọ́wọ́ bá wa subhanahu ara rẹ̀ pé walillahi al-asma'ul husna mi mo lórúkọ tó dára jùlọ bẹ́ẹ̀ náà sì ní ìròyìn tó dára jùlọ ìmìnà mọ́ ní ẹn bá lórúkọ rere yóò ní gbogbo orúkọ ọlọ́run ọba gbogbo bẹ́ẹ̀ náà gbogbo ìròyìn tí ń bẹ lábẹ́ orúkọ kọ̀ọ̀kan tí olúwa wá gbogbo ẹ̀ náà lọ dára jùlọ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùsùlùmáà

ẹ̀wà lọ ma pé nínú àwọn àròyìn ọlọ́run tó yẹ ká máa gbà ká sì máa lò ká máa jẹfà rẹ̀ òun náà ni ìròyìn ìfẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa ròyìn rẹ̀ pé ọba tó fẹ́ràn nǹkan báyìí ni ọba tó fẹ́ràn nǹkan báyìí ni ọba tó fẹ́ràn nǹkan báyìí ni ọlọ́run ọba tá ń wí ní ọba tá a máa fi ìfẹ́ràn nǹkan a máa fi ròyìn ẹni o subhanahu wa ta'ala ṣùgbọ́n kí ni ọlọ́run ọba fẹ́ràn ibi tí nǹkan wà nù ṣé gbogbo tí wọ́n fẹ́ràn lọ́dá yín lọ mà pé gbogbo tó fẹ́ràn náà kọ́ lọ́dá ara o àwọn ẹ̀rí ènìyàn àwọn máa fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sì jẹ́ sí pé àwa gáwọ́ mà pé sùtà bẹ́ẹ̀ fún wa wọn náà wọ nǹkan ìkan ṣe ní bóyá diabetes mú àwọn oúnjẹ tí ọ̀yọ́ jẹ yóò sì fẹ́ràn rẹ̀ orí nǹkan bẹ́ẹ̀ náà ni wọ ọ̀dọ́ tó sì márì obìnrin olóbìnrin yọmọ yán olójú pé a ah, ní tí ọ̀dá ló ń wọ́n ni ṣùgbọ́n lọ́wọ́ bá wá subhanahu wa ta'ala gbogbo ń tọ́ bá fẹ́ràn gbogbo ń tọ́ dára lọ́wọ́ bá fẹ́ràn gbogbo ń tí ọlọ́wọ́ bá bá ti ti lóhun fẹ́ràn ká lọ́mọ pé ń tọ́ dáa jù lọ́nà ni a máa ròyìn ọlọ́wọ́ bá pé ọba tó fẹ́ràn nǹkan ni inú àwọn nǹkan tí ọlọ́wọ́ bá fẹ́ràn òun náà gbogbo wa náà máa ń tẹ́ ń pè ní imani bàbá tó ń túmọ̀ rẹ̀ akànláàgún ara wa ni ọlọ́run sàlékún ìmánì ẹnìkọ̀ọ̀kan gbogbo wọ́sàn ìmánì ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ bọ́lọ́n sí ń fẹ́ràn imani bẹ́ẹ̀ náà ló ń fẹ́ràn gbogbo ẹni tó bá ní ìmánì lọ́dọ̀ lọ́kùnrin ló jẹ́ ní àbí lóbìnrin ló jẹ́ gbogbo ẹni tó bá ti jẹ́ mùmínì tí kìí sókọ lásán ní ìròyìn tó bá ilé jẹ́ mùmínì tí wọ́n bá bí ọ lè rèké sólùwá fẹ́ràn rẹ̀ sọ pé mo lè fọwọ́ rẹ̀ ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n kúkọ jẹ́ mùmínì ni gbogbo ẹni bá ti jẹ́ mùmínì ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ inna Allaha yuhibbul mu'minin ọlọ́run ọba fẹ́ràn gbogbo ẹni tó bá ti jẹ́ mọ́mìnì ọkùnrin ló jẹ́ ni o àbọ̀ jẹ́ obìnrin nínú àwọn kan tí ọlọ́run ọba fẹ́ràn òun náà ni ọlọ́run ọba fẹ́ràn dáadáa inna Allaha yuhibbul ihsan ọlọ́run ọba fẹ́ràn tó dára bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba fẹ́ràn gbogbo ẹni tó ọlọ́wọ́n bá fẹ́ràn iṣẹ́ rere ọlọ́wọ́n wá fẹ́ràn ẹni tí bá ń ṣiṣẹ́ rere náà gbogbo ẹni tó bá ṣiṣẹ́ rere kan tí a bá bẹ́ẹ̀ rere kò sólù wá fẹ́ràn rẹ fọwọ́sọ̀yà 100% ọlọ́wọ́n fẹ́ràn torí kí ọlọ́wọ́n ọba ló fi dá wa lójú bẹ́ẹ̀ pé gbogbo ní tó bá ti dára mo fẹ́ràn rẹ̀ gbogbo ní tó bá ti dára mo fẹ́ràn rẹ̀ gbogbo ẹni tó bá ti ṣe ní tó dára náà mo fẹ́ràn rẹ̀ nínú àwọn nǹkan tá a fi máa ròyìn ọlọ́run kí ọlọ́run ọba fẹ́ràn òun náà ni kí ọlọ́run ọba fẹ́ràn gbogbo tí wọ́n ń pè ní islam gbogbo tí ń bẹ lábẹ́ islam látòkè délẹ̀ ọlọ́run ọba ọfẹ́ràn rẹ̀ ìrẹ́ náà máa ronú sí gbogbo tí ń bẹ lábẹ́ islam tó o bá ti tèkán bẹ̀ máa fọkàn balẹ̀ pé ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ ọlọ́run ọba fẹ́ràn àwọn atẹ́kan nínú sẹ́tà ń ṣe láyé kì í ṣe gbogbo sẹ́tì ń bẹ láyé lolúwa wá fẹ́ràn bákan náà ọlọ́run ọba fẹ́ràn àwọn àkókò kan nínú àwọn àkókò tí ń bẹ láyé kì í ṣe gbogbo àkókò lolúwa wá fẹ́ràn o tàbá ń sọ pé ọlọ́run ọba fẹ́ràn àwọn àkókò kan ẹlòmíràn mọ̀ àìbọ́lọ́ náà lọ́dá àkókò bẹ́ẹ̀ ni òun lọ da ṣùgbọ́n gbọ́lá fún wọn jura wọn lọ àwọn àkókò kan tí olúwa bá lóhun fẹ́ràn lọ́mà pé kìí gbé àwọn àkókò tó kù nù a ma lo sísìn àkókò àwa náà lo sísìn láyé ó rí pé gbogbo ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run dáwà yàtọ̀ síra wa àwọn ènìyàn kan wà ìgbà òjò báyìí ma púpọ̀ náà a pé majority èèyàn fẹ́ràn òjò lóòótọ́ ṣùgbọ́n àwọn kan bẹ̀ tí wọ́n kórìíra kójú ọmọ ni a ma ń gbádùn tójò bá dé báyìí wọ́n wọ sàlọ ni wọ́n ní jáde mọ́ tó bá jáde nǹkan ṣe àwọn ẹranko káwà tọ́lọ́ wọn bá dá tẹ́ràn bá dé nìkan ni wọ́n máa ń enjoy àwọn káwà tójò bá dé nìkan ni wọ́n máa ń gbádùn jù bẹ́ẹ̀ náà làwọn nǹkan oko náà bọ́lọ̀ wọn bá ti ṣe nù ṣùgbọ́n lọ́wọ́ bá wà yìí subhanahu tó bá ti ma tó lúwà mí fẹ́ràn ìwọ ma ṣe ń tiẹ̀ tó bá ti ṣe ó di ẹni tí ọlọ́run ọba fẹ́ràn lọ́nà náà bí yàn bá fẹ́ rí ọ̀nà ọlọ́run tó fẹ́ rí ìfẹ́ ọlọ́run tí kò fẹ́ rí ìbínú ọlọ́run ọba kó yá máa súnmọ́ gbogbo nǹkan tí bá ti ní olúwa wa ọfẹ́ràn rẹ̀ náà nínú àwọn nǹkan tí ọlọ́run ọba fẹ́ràn nínú àwọn àsìkò nínú àwọn ìgbà àwọn àkókò tí olúwa subhanahu wa ta'ala tí wọ́n fi rinlẹ̀ tí ọlọ́run ọba fẹ́ràn tí ànábì gbé wa fún wa sallallahu àwọn àkókò kan tó súnmọ́ wá báyìí ọjọ́ fẹ́ wọlé sára wa tán ó kù díẹ̀ àkókò yìí ọlọ́run ọba ni mo fẹ́ràn ọlọ́run ọba ni mo fẹ́ràn ànábì ní gbé wá fún wa sallallahu alaihi wa ní sahih Bukhari òní ànábì sọ pé ma min ayyamin kò sọjọ́ kan tí ń bẹ láyé ahabbu ila Allah tọ́lọ́n wá fẹ́ràn jùlọ orí àhábùlọ́lọ́n pè tànàbí pè sallallahu alaihi wasallam kò sí jọ́ kàtí ń bẹ láyé tí ìyẹn wá ń ṣiṣẹ́ rere ń bẹ tó bá ti ṣiṣẹ́ rere ẹni dé ọlọ́wọ́n bá gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ti fẹ́ràn rẹ̀

a máa fọkàn sí nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n bá ń tà lọ́jà ń sìn gẹ́gẹ́ bá ti ra nǹkan lọ́jà alọ́ra nǹkan lọ́jà ń sìn ọ̀pọ̀lọpọ̀ wa ti gbà pé made in China kì í sábà strong to made in Japan kì í sí gbogbo nǹkan o tó bá ra nǹkan mìíràn tó jẹ́ made in Japan tó jẹ́ tí pé irú nǹkan ni àwọn China máa ṣe jù wọn lọ ṣùgbọ́n mentality wa òun náà ní pé ogun tó yẹ pé made in China made in Japan Japan lọ́gà ti ń ṣèwádìí àwọn ọjọ́ kan táwọn wò yìí ti ń lọ lára wáyìí ilé ká lọ mọ iye ẹgẹ́ bó fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà a máa ń fojú kéré àwọn ọjọ́ kan tẹ́lẹ̀ pé ojoojúmọ́ ni máa ń wáyé lára wa ọ̀sọ̀tẹ̀ ni máa ń wáyé lára wa yóò múlẹ̀ àrùbíà gbogbo alamọjọ́ jímọ̀ pé sáàtù lè ìjábà mẹ́mẹ́ àkókò gbígbà àdúrà mẹ́mẹ́ gbogbo alamọyẹ alùwọ́ ma ti kàràkìtà tí mo fẹ́ bẹ̀lọ́hun mo fẹ́ bẹ̀lọ́hun mo fẹ́ bẹ̀lọ́hun wọ́n mọ̀ pé ọjọ́ kan náà tó wà nọ́ọ̀sẹ̀ tánàbí tó àti rí ẹ̀fún wa ọjọ́ àlàrúbà láàrin kó kí zúrì tán tí a ti rí òkè tó wọ́n máa bẹ́lọ̀ sáà tó lè jábà náà bẹ́ẹ̀ náà lórí láwọn ọjọ́ ta àwọn nǹkan bá ń pọ̀ nínú ṣẹ̀ríà ṣùgbọ́n ni tí wọ́n máa gbádùn ẹ̀ jù òun náà làáfà àbẹ́ni tó súnmọ́ àwọn àfà kí wọ́n ọjọ́ mẹ́wàá náà tọ́bá ti wọlé tán báyìí ọkà 1 2 3 ọjọ́ léyá o náà ló ọjọ́ náà ìjọ ti léyá ọjọ́ kẹwàá náà close gbogbo oṣù ní ìzòlẹ̀ hijab oṣù bùkún ni ṣùgbọ́n àwọn ọjọ́ mẹ́wàá yìí òun ń bá òun àti mẹ́wàá jẹ́ ń láàrin

kò yẹ kọ́ lọ́wọ́ lásán ọ̀yẹ káàkiri sí olórin bẹ̀ ẹ̀yin mùsùlùmí anábì tún sọ̀rọ̀ ní sallallahu alaihi wa sallam nípa àwọn ọjọ́ mẹ́wàá yìí ó ní afdalu ayyami dúníà ayyamul asr ní ma ń ka ọjọ́ ayé à ọjọ́ ayé ìjẹ́pù lọ́jọ́ ayé náà lọ́jọ́ tó yípo ọdún tí ma ń ka ọjọ́ ayé anábì ní ẹgbọ́ o ayyami dúníà ọjọ́ ayé tó dáa jùlọ tó lọ́lá jùlọ kí wọ́n máa sọ pọ́jọ́ tó dáa jùlọ tẹ́ pé àwọn system tá ń lò láyé ní ìsìn wọ́n fún ní àwọn ọjọ́ dáma bí ọjọ́ democracy kìníkà day kìníkà pananta kìníkà mother day kìníkà children day wọ́n ẹ̀ ń fi ń gbọ́lá fáwọn ọjọ́ látọwọ́ ara wọn ni wọ́n lọ́mọ sí gbogbo àwọn ọjọ́ wọn ọjọ́ rádaràdà ni ọjọ́ tí ò ní ìtumọ̀ ọjọ́ tí ó jẹ́ sí pé ọlọ́wọ̀n kàákún àwọn kàákún àwọn ọjọ́ ayé tó dára jùlọ táà máa ń pa lò láyé táà máa pé à mo lọ́jọ́ tó dára ọjọ́ òní ọ̀dára kò sì fáwọn ọjọ́ mẹ́wẹ̀ wà ní ẹgbẹ́ ló mẹ́rin pé àjíire bí àìkí ẹni pé àjíire bí gẹ́lẹ́ ọjọ́ mẹ́wàá yìí mo jíire má pé àjíire má bí mi lèrè mà àrẹ́bì ní àfùlọ́lọ́ ayé àmì dúnìyà àwọn ọjọ́ ayé tó dáa jùlọ tó ní ọlá jùlọ ayé àmì ràṣì ó náà àwọn ọjọ́ mẹ́wàá tó jẹ́ sí pé ọkọ́kọ́ bẹ̀rẹ̀ oṣù zulhijjá tá ló súnmọ́ wa táwọn olóò kan yìí ẹ̀yin mùsùlùmí bọ́rọ̀ bá wá rí báyìí innal amala salih káti fẹ́ rere fi ó ní ọlọ́run ọba fẹ́ràn jùlọ kí ti pọ́ wà lu ọjọ́ arụ ọjọ́ àárọ̀ ọjọ́ ọ̀sán jẹ́ alẹ́ rẹ ló nínú ayé ó ṣe special duty nínú àkíyàmà ń bẹ̀ ó lùs bọ́ọ̀bà lówó ọlẹ́nu bọ́ọ̀bà lẹ́nu onírònú máa ronú sí tí àmọ́ ń gbaládá ń bẹ̀ máa sọ jáde nǹkan àmọ́ ń kọ́ ẹ̀sán níbẹ̀ máa ná wọ́n náà fi rajà kó lè bá jèrè ọjọ́ tàà jèrè mùsùlùmí a máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà wàláhì mùsùlùmí tó bá dó dáadáa ò ní wò fẹ̀fẹ̀fẹ̀ wàláhì mùsùlùmí tó bá islam ò ní wá láàfáà kankan lọ lé ni ọ̀gbàgbọ́ yẹ́ ìsìn kí ni ń wá kiri kí ni ń wá kiri tó gbogbo tàbí àwọn tàbí kọ́lá àfáà radiyallahu anhu táwọn wá àfáà kan lọ lé gbé Abdullahi ibn Abbas wọ́n àfáà bá ń sàdúrà mú sí bẹ́ẹ̀ ìjà gbogbo yẹ́ ẹ̀sìn wa o wallahi Islam ló fún ọ ní ìjọmọlúwàbí rẹ freedom bọ́ọ̀ bá ti ṣe Islam tó bá ṣe Islam tó gbọ́ yé ẹrú náà lọ́wọ́ wà o mọ́tọ́ bá ṣe Islam tó gbọ́ yé wà free kò sí tọ́ bá ọ tó ní mabi tó kíni tọ́yà nínú gbèsè ayé ẹ ìtọ́ba sì yọ kọ́ọ̀lù àwọn àfáà ẹ̀dá fún bò láti ṣe láàrin wọn ṣàlàyé ẹ̀fọ́ bẹ́ẹ̀ni àwọn ọjọ́ mẹ́wàá wáyìí ẹ jẹ́ ká níbẹ̀ ká súnmọ́ Ọlọ́run pẹ́pẹ́ fúrú báwọn bàbá wa ti máa ń wí pẹ́pẹ́ fúrú ìyẹn ní iṣẹ́ olóore ká sì fọ́lọ́run ọba nínú àwọn tẹ́tà alẹ́ sí inú àkókò yìí òun ni àsọ alẹ́gbà rẹ̀ iṣẹ́ olóore Ọlọ́run fẹ́ràn àwẹ̀ nínú àwọn iṣẹ́ olóore tí mú ní súnmọ́ Ọlọ́run púpọ̀ àwẹ̀ jẹ́ ká ń bẹ̀ ká gbà àwẹ̀ ń lè gbà gbogbo ẹ̀ gbà ń bó bá tiẹ̀ wá lè gba rárá gbọ́jọ́ àràfà ẹ̀yìn pé tọ́lẹ́nu àwọn ọ̀lẹ́nu ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyìí òun náà lẹ́nu bá gbọ́jọ́ àràfà nìkan ọ̀lẹ́ni ọ́ àràfà nìkan lọ gbà kí ló kọ rẹ ọ̀lẹ́ ló kọ rẹ tiẹ̀ ṣiṣẹ́ ebi tó ń fojú ara rẹ̀ rí láwọn ọjọ́ tí ìsọjọ́ ń pọ̀ ọlọ́lọ́mọ yìí tó ti lọ tí wọ́n ti sọ pé ó jókòó wá lọ ọjọ́ mẹ́fà ọjọ́ méje tó sì mú nǹkan bọ̀ mẹ́ ànábì júwe ọ̀nà tó gbà rọ́nà àbáyọ sallallahu alaihi wa sallam wọ́n fún ọ ní opportunity pé kó lò ọ̀wà lò ọdọọdún nísìn kọjá lára rẹ̀ kí ló dé táyé stop lójú kan náà tí ò mú rárá ẹ̀sìn rẹ̀ náà dàgbàsókè torí àmọ́ ń gbáwẹ̀ ẹ̀rí ẹ̀wà nínú sunan Abi Dawud rahimahullahu ta'ala nínú àwọn kan tá lé sí nínú àwọn àkókò yìí òun náà ni gẹ́gẹ́ bí ànábì ti kọ́ wa sallallahu alaihi wasallam òun náà ni ká máa ṣe subhanallah káti walhamdulillah káti máa ilaha illallah wallahu akbar ilé náà wà ní hadith wà ní sahih bukhari anábi sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam nínú hadith àkàlẹ̀ kan náà ni wọ́n ni kò sí ọjọ́ tá a máa ń ṣiṣẹ́ rí ń bẹ̀ tó àwọn ọjọ́ mẹ́wàá yìí fa aktiru fi hinna at-tasbih anábi ní ẹ ṣe subhanallah ìkẹ́ mọ́mọ́ nọ́mbà ẹ̀ tánàbí wí ni yẹ́ o kìí ṣe subhanallah ta sírí o ṣé kọ́ mọ́mọ́ nọ́mbà ẹ̀ mọ́ pé ah ṣé èèyàn máa ka bẹ́ẹ̀ ni kò sí ka ní tí ò sí ka lọ́lọ́run fẹ́ ń jọ náà láwọn ọjọ́ yìí subhanallah tí ó sí kà mí ò sí sí subhanallah tí ó sí kà ọmọ pé eléhùn kìí ṣe pípò jókòó wákàtí kan kátẹ̀pa sílé ọlọ́run tàbí inú ilé wa lọ́dá ajé kájókò sínú ilé fáwọn mọ́sí subhanallah mọ́kà mọ́ tọ́ bá ṣe alhamdulillah mélòó ló sí àà ìrìnlẹ́ka bí ẹ̀ tẹ̀ fẹ́ kà gan kò sí فأكثروا فيهن التسبيح أنا مثلا والتحميد أنا مثلا الحمد لله وتنا والتحليل أنا مثلا لا إله إلا الله لا إله إلا الله ما رأسي أنت انكع يا رأسي تريد بدي نبيتين الله أنا بني أكون يوكع صلى الله عليه وسلم gbogbo zikiri ta bá ń ṣe ta bá ń kánjú wí kìnnìkan lé àníyẹ ọlọ́run ọba òsì léwá nínú àjọ àti ìṣẹ́ ẹni pé ẹ bá ń sàdúrà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ a máa sí subhanallah subhanallah kódà ó lè máa sẹ́mì lẹ́yìn kọ̀ọ̀kan kí ni ọ ẹni tó bá ti mú nọ́mbà alẹ́ ó wàhálà bá ah ọ àparí ẹ̀ ah, ọ̀nà méjì táńkọ́nà rẹ̀ jìn táàmà sí lọ́ntẹ̀ subhanallah alhamdulillah alhamdulillah gbogbo àbẹ́ tó ń ṣe síkìrì tó ń ṣe ó ṣe bó ti sọ àti bó ti yẹ nìyẹn ọ̀já àdúrà rẹ̀ ọgbà ìwọ jókòó ń jọkẹ̀ yìí tán ọ̀rọ̀ sí ẹ̀ láti bí ọdún mẹ́wàá ogún ọdún tí sàdúrà ni pé á ní ọ̀rọ̀ sí ẹ̀ mà tẹ́ni ọmọ ṣe méje méje àbí mẹ́sàn mẹ́sàn bóyá yà sí ẹni ọmọ kí méje méje mẹ́sàn mẹ́sàn ọmọ àmà kà kóhùn títí parí ẹ̀ àdúrà rẹ̀ òsì gbà torí pé ọ̀ka bí wọ́n ṣe sọ́kalẹ̀ ìwọ tíráì káyà kan kọ̀ farabalẹ̀ ká

kọmọ fi subhanallah kó sí lọ tàà kó sí walhamdulillah kó sí lọ tàà kó sí la ilaha illallah kó sí lọ tàà kó tún wá bẹ̀rẹ̀ allahu akbar kó sí lọ tàà ọ̀nà kan wé kan ọ̀nà mí tó tó lè sí ó lè kó pọ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سمار رنوت ما يحبون سبحان الله مما أولون ترين تابا وتافلنا كي أولون تشوف تنو بسي أيوا إيرانيو أولون تنو أكوا سبحان الله اللهم كجح ọmọ tíní tíní kò sí dọ̀tí lára ọlọ́run láì wẹ̀ ọlọ́run nílò kọ́ wẹ̀ ìdọ̀tí ò sí lára ẹ̀ mo yìn rẹ ọlọ́run wọ́n á máa wo bí orí ọlọ́run wà lára rẹ̀ nígbà tó bá ń sọ pé alhamdulillah ha'a ṣé mi náà ni mò ń jẹ́ mo ti ń bẹ láyé dì sí ah, alhamdulillah ha'a èmi náà bóyá o ti kọ́lé ni ah, inú ilé mi mọ́ wà ah alhamdulillah ah nígbà kan o mú tí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ibi ni mú tí mọ́ tí mọ́ sí tọ́lọ́wọ́ báyìí ah alhamdulillah alhamdulillah ìtaàbá ti tírònú bá bí ó ló súnwọ̀n ju alhamdulillah ẹnu lásán tààrónú sílọ ó tún bá bí ẹlẹ́ẹ̀kẹta la ilaha illallah la ilaha illallah ìtumọ̀ ní bí àní sẹ́dùmí àyàfọ́lọ́ ọwọ́ a máa ronú àwọn tẹ́ǹsìn kẹmí lẹ́yìn ọlọ́run pé ah ọmọ sí fún wọn o Ọ ma ṣe fún wọn o wọ́n ń tí ọ̀tọ̀ lọ́hùn àwọn èèyàn náà àwọn yorùbá náà jẹ́ tí ò sin lọ́wọ́ ọba <laughs> á ní ní kò sí tọ́tọ́ lọ́hùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà náà ládé sí tóbi jùlọ bẹ́ẹ̀ bá tóbi lọ́kàn rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀

ọgbàgbé tọ́jẹ́ tọ́ bá fẹ́ rẹ́sàn ẹ̀ tó ti fẹ́ máa tóbi sí wájú àwọn ẹ̀rẹ́ ènìyàn ìrántí mẹ́tẹ̀ẹ̀ta ìmẹ́rẹ̀ẹ̀rin yìí a máa ṣe lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ yìí nínú àwọn sẹ́dá máa ṣe ń bẹ̀ pọ̀ bọ́lọ̀wọ́n bá bá sọ́wájú júmọ̀ tó ń bọ̀ láti máa tẹ̀síwájú ẹ̀yin mùsùlùmí ní parí abẹ́lọ́wọ́n ọba kó bo ẹnì kọ̀ọ̀kan wa láti rí gbogbo àwọn tásìrí wá ti bò ọlọ́run kò ní jẹ́ kìbá ń jẹ́ sí pé owó yẹn ò sì tì lápò ẹ̀ ṣùgbọ́n ọ̀dà níyẹn ó sì rán kàn pé àá ṣàlà bí ṣe máa rí náà nu bá bá gba sálárì àárí àbí bá àti ẹ̀sì gba sálárì àá bí ṣe máa kọ́kọ́ rí tọ́jọ́ ìbá kọlá àtúrò rí ó ti bò tọ́wọ́ bá ti lè dà ní àpá ọ̀fẹ́ pẹran léyá iṣẹ́ ńlá ní ká pẹran léyá o ìjọsìn tọ́lọ́wọ́ bá fẹ́ràn ní o ẹlòmí ọ̀sọ́ di fáàrí kí ti fáàrí àti súnmọ́lọ́nù eléwọ̀n amagbára yẹ tó bá yá ń gbà mí ṣùgbọ́n ọ̀fẹ́ gbẹran léyà ànábìkọ́ alẹ́kọ̀ọ́ ò sallallahu alaihi wasallam ẹ̀kọ́ àkọ́kọ́ ìfẹ́ ká kọ́kọ́ mú torí pé kọ́mọ̀bà àti bọ́mọ̀ alọ́wọ́ lọ́jọ́ ká kìbọnú kó tó bà lẹ́nu kó lè bá jàǹfààní fún wa ẹni bá fẹ́ gbẹran léyà tó ti dàníyàn rẹ̀ sunna anábì sallallahu alaihi wasallam kan bẹ tó gbọ́dọ̀ sí sunna yẹn sì ni mọ́sí sunna sí sunna mọ́sí ń bẹ sunna mọ́sí ló fi gbẹran léyà o kí ni má sí inú hadith tó mú sálámà gbáwà radiyallahu ta'ala anha oní ànábí alayhi salatu wassalam pé idha ra'aytum hilala zilhijja tẹ́ bá ti lè rí gbóṣù zilhijja wọlé ìdáhùn lọ́ọ̀kan yìí tọ́bà ilé wọlé ó ní láníyàn pé mo fẹ́ pẹran léyá irú ìwọ́tọ́ láníyàn ni falyumsik má dìbẹ̀ máa wò kí ni nǹkan náà à irun orí rẹ ìrùn abíyá rẹ gbogbo ojú tí wà lára rẹ mọ́tọ̀ṣẹ̀ mọ́dé mọ́ tó sùn bá ti lè wọlé ó fúrì lẹ́nìí ó yóò tó fúrí lọ́la náà lè bábà ní ìsìnkọ́ máa máa rò pé sáwà nípa owó ọdún kọ̀ọ̀kan ọ́

tètè lọ gbé ìwọ́tọ̀ fẹ́ pẹ̀rànlẹ́yà látàkókò yìí kọ ọmọdé bẹ́ẹ̀ mọ́ ó dẹ̀ fi yé wa igbó ìpìlẹ̀ ni pé ká máa wa ẹ̀rí olè ìkànnà sọ̀bọ̀ lábáni a máa chẹ́ẹ̀kì ara wọn mọ́sálásí ní ọlọ́mọ yẹn táàmù ìkànnà tó bá ti gùn kọjá súnà nábì wa kódà nínú tá a fi máa mọ̀pọ̀ máa ta lè kí rẹ̀ ogún wa bẹ̀ ọ̀rí mọ̀ fún ṣiṣẹ́ ni iṣẹ́ kí ló ń tí kanáà bá ti gùn ìpìlẹ̀ ní pé ká máa gé kanáà wá ìpìlẹ̀ náà sì ní pé ká máa gé irun wa tó bá ti kún ẹ̀rí islam bó ti dáa tó bó ti rẹwà tó sábẹ́lọ́wọ́ ọba gbogbo àwa táàtì láàrin ẹ̀pà fẹ́ pa ẹran léyá ń dáàfẹ́ pátọ́ lọ́wọ́ ọba ṣe fún wa ọlọ́nkọ́ mọ́gbà lọ́wọ́ wa àwa táà ńlá nìyẹn táà ń rò pé àkùkúmà ah, ah, àkùkúmà ah, ọlọ́run mẹ́tẹ̀ẹ́ wa dúró kárí pa ọlọ́run gbogbo ẹni tí ò tiẹ̀ wà á expect bóun tiẹ̀ fẹ́ pa kò jìnnà fọlọ́run kò sóró fọlọ́run ọba ọlọ́run kó sílẹ̀kùn fáwọn náà gbogbo ń tàbí wá sọdún náà ọlọ́wọ́ bá kó sínú ọrùn fún wa wà á fi rúdà àwọn alhamdulillah